yà ẹ kálẹ̀ mú kí gbogbo everybody ẹ má bínú jàre wàhálà àti ìjẹta mọ́ ìní òun ló jẹ́ kí n fẹ́ tètè sùn díẹ̀ um, àwọn àwọn kan ń change wọ́n ń change nǹkan tó ṣẹlẹ̀ ní court lẹ́ni wọ́n dẹ̀ fẹ́ máa mislead the public and àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn lẹ́ni mo ti sọ fún wọn pé kán má rò pé torí pé kinní yẹn ò favour wọn kán má lọ máa yí nǹkan tí ọmọ yẹn ò sọ ànìkan tó dẹ̀ fọ́ níjù ń bẹ̀ ni pé àwọn tó dẹ̀ ń change kinní gbogbo táìmù tí ọ̀rọ̀ gidi ń jáde mò ń watch ojú everybody nínú kọ́ọ̀tì bẹ́ẹ̀ wọ́n ń sùn ni wọ́n ń sùn and ìwọ tó bá lọ bìkan tó bá ti fi lè mú ẹ tó bá ti ń sùn o ò ní get nǹkan tó yẹ kó get at the end of the day wàá máa lọ fi ọpọlọ tiẹ̀ jomọ níta ni láti lè satisfy àwọn client ẹ tí o lọ ṣiṣẹ́ fún nínú ibẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ní èní nígbà tí a débẹ̀ bí a ṣe bí George ṣe wọlé tí everybody dìde tí wọ́n bẹ̀rẹ̀ táwọn lọ́ọ̀yà yẹn tán ṣe introduction ara wọn wọ́n pe àdúrà nígbà tó pè sí iwájú wọn láti bèrè lọ́wọ́ ẹ̀ ṣé wàá sọ Yorùbá ni àbí wàá sọ òyìnbó ó náà máa like láti flow ní yorùbá wọ́n dẹ̀ búra fún ẹ mọ̀ normally ìgbà tó máa béèrè question lọ́wọ́ ẹ̀ àwọn nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ni pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní ilé wọn lórí ọ̀rọ̀ ikú ẹ̀gbọ́n ẹ̀ torí pé justice lòun wá fẹ́ gbọ́n ẹ̀ kó sọ láti òkè délẹ̀ and nǹkan tí mò ń try láti sọ fún wa níbí báyìí gbogbo nǹkan tí àdúrà sọ pátá mo record everything sínú brain mi lóòótọ́ hàn fún wa láyé àti lo fóònù àbí nǹkan fi record but mo ṣí ọpọlọ mi lẹ̀ mo dẹ̀ record gbogbo ẹ̀ sínú ọpọlọ mi níwọ̀nba tí mo lè gbà from látìgbà tó ti bẹ̀rẹ̀ títí dé ending wọ́n ní kí ló ṣẹlẹ̀ gangan ní ọjọ́ wo déètì wo ni wọ́n lọ sí kínní pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n náwọn lọ sí program yẹn ní on the tenth of September twenty twenty three wọ́n lọ sí Ìkòròdú wọ́n wà nínú nínú jeep tí wọ́n gbé lọ Prado Prado jeep àdúrà náà wà nínú jeep kan pẹ̀lú àwọn guys tí ó ń gbé ní ọ̀dọ̀ wọn wọ́n wà níbẹ̀ Mohbad náà wà nínú ẹyọ kan pẹ̀lú ìyàwó ẹ̀ àti kẹ́ni so bí wọ́n ẹ move nìyẹn ìgbà tí wọ́n dé ibẹ̀ yẹn wọ́n ní kí ni àwọn nǹkan tí ó lè sọ pé ó ṣẹlẹ̀ kó dẹ̀ sọ òtítọ́ fún àwọn ó nígbà tóun débẹ̀ yẹn Primeboy pé òun pé kóun wá òun ò dá lóhùn pé tóun ṣe dá lóhùn wá ní àdúrà ìwọ kọ́ lòun pè ní póun ṣáà dáhùn pé the next thing tóun ṣe òun kọ̀ bọ́lẹ̀ nínú mọ́tò yẹn ìgbà táwọn ti débẹ̀ òun dẹ̀ stroll lọ stroll lọ síwájú so ìgbà tóun stroll lọ tóun máa dé láti ibi tóun stroll lọ ni òun gbọ́ pé wọ́n ní prime boy wọ́n ti jà pẹ̀lú Mohbad ó wá ní ah pé bọ̀t ìgbà tó ń gbọ́ pé wọ́n náà ti jà pé nǹkan ìgbà tó máa dé nǹkan tó nǹkan máa rí i pé òun rí i pé Mohbad ti fi ọwọ́ ṣèṣe pé wọ́n ní ó gbá ó fi ọwọ́ gbá òun béèrè lọ́wọ́ àwọn tó àmì pé kí ló ṣe wọ́n ló gbá ó gbá gíláàsì ní ẹ̀ṣẹ̀ gíláàsì mọ́tò débi pé fọ́n wá ń béèrè pé ṣé wájú ni George ní ṣé wájú ni àbíbo ó ní ẹ̀gbẹ́ ni ó ti fọ́ kò sí tó ń try láti fàyọ òun ni pé injury tí um, Mohbad sustain yẹn tó wà ní ọwọ́ ẹ̀ yẹn pé ṣé sìn yẹn ló ti ṣẹlẹ̀ ní àbí nílé ló ti ṣẹlẹ̀ ó ní sìn yẹn ló ti ṣẹlẹ̀ pé ṣọ́nà wà ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà tó máa lọ ó ní kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ kò sí wúndì ẹ̀ ń bẹ̀ pé bọ̀ ìgbà tí òun àti prime boy tí wọ́n jà òun ló sustain injury ẹ̀ ọ̀dẹ̀ nígbà tí Mohbad ń perform lórí stage pé ṣé ó feel weak àbí ara ẹ̀ ò yá àbí ó rí i pé ó ń complain pé ara ń rò òun àbí nǹkan kan ṣe òun ó ní rárá pé kò complain ó ní bo lòun wà nígbà tí Mohbad wà lórí stage ó náà àwọn jọ wà lórí stage ni wọ́n níṣẹ́ wo ló ń ṣe. di Tuesday yẹn láàárọ̀ ló dà ní pé wọ́n fẹ́ ṣe wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé nígbà tó débẹ̀ ṣé ó rí ní àárọ̀ Tuesday náà wọ́n ní ṣé ó gbọ́ ìjà pé wọ́n tún jọ bára wọn tún dragi ariwo àbí pé ṣó gbọ́ nǹkan bẹ́ẹ̀ ó ní òun ò gbọ́ nǹkan bẹ́ẹ̀ ẹni lọ́ọ̀yà wa mẹ́nu lọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Canadian visa pé there was a visa pé tí Mohbad ṣe pé ṣé Mohbad ṣe nígbà tó ṣe visa yẹn fún ara ẹ̀ pé ṣé Wùnmí bá ọ̀bọ yẹn bá discuss nǹkan kan bẹ́ẹ̀ ó wá nínú pé Wùnmí ò bóun discuss ọ̀rọ̀ Canadian visa bí ọ̀kan pé àwọn àníbáwò lòún ṣe mọ̀ pé Mohbad ń ṣe visa ó ní wọ́n sọ pé tán sọ òun dẹ̀ gbọ́ pé bóyá ń báyàn sọ pé ibẹ̀ lòun ti gbọ́ pé Wùnmí kọ́ ni ó sọ fún òun wọ́n wá nókè wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ìgbà tó dókè ńjọ́ Tuesday yẹn ṣé ó rí tracy sí pé wọ́n stab Mohbad pé ẹ̀jẹ̀ tí ó rí báwo ló ṣe lè describe bí ẹ̀jẹ̀ yẹn ṣe rí ó wá ní ẹ̀jẹ̀ yẹn ṣe pool of blood pé bí stain ẹ̀jẹ̀ tó sì wà lára ọwọ́ yẹn pé ẹ̀jẹ̀ yẹn ni ó ń yí àwọn bedsheet wọ́n wá ní báwo lẹ̀jẹ̀ yẹn ṣe pé bedsheet lélẹ́yìí ìsìn báyìí pé báwo ló lè sọ pé ẹ̀jẹ̀ yẹn pọ̀ tó ó ní ha ó ní kò ṣe nǹkan tó pọ̀ wọ́n wá ní òkè wound yẹn ṣé ó pọ̀ ni àbí minor kíní àbí báwo ní à ah, minor cut ni o kó kọ̀ọ̀ra ìyá ń bíbí báyìí pé ibi pé kó máa sún mi pé minor cut ni pé kò ń ṣe wound tí ó pọ̀ rárá àtọ́ọ̀ wọ́n wá ní so sí pool of blood wọ́n ní no no there is nothing like pool of blood wọ́n wá ní okay wọ́n wá nígbà tí báwo wá ni Mohbad wá ṣe kú ọ̀nà wà lókè pẹ̀lú ty pé Mohbad wá ti sọ fún láàrin pé kàn pé nurse pé bóyá kàn wá fún ọ ní tatanus injection sí ọwọ́ yẹn ìgbà tí nurse dé abẹ́rẹ́ yẹn ni wọ́n fún Mohbad lókè. Okay kò pẹ́ ọ náà gbọ́ voice tiwa ni which is ìyàwó Mohbad omi ẹ gbà mí ẹ gbà mí tó sáré ẹ gbà mí ariwo táwọn gbọ́ tó wá pa àwọn ní gbogbo àwọn fi rọ́ lọ sí òkè which is àwọn méjì làwọn wà níbẹ̀ pé àwọn dẹ̀ sáré lọ sí òkè láti lè lọ wò pé kí ló ń ṣẹlẹ̀ pé nígbà táwọn máa dókè àwọn bá tí Mohbad ń rò nílẹ̀ ńlẹ̀ pé tí ó ń rò nílẹ̀ ńlẹ̀ tó ń lọ ara mọ́lẹ̀ bíi pé kí wọ́n máa jà poró pé òun wá sá eré bọ́lẹ̀ padà òun wá sáré lọ wá mọ́tò pé so mọ́tò tóun sáré lọ wá kóun tó dé òun rí i pé ìyàwó Mohbad náà ti sáré lọ ó ti lọ bá àwọn níbọ̀ wọn àwọn yẹn ti gbé mọ́tò lẹ̀ wọ́n ti gbé Mohbad sínú ẹ̀ wọ́n ti rọ́ọ̀ṣì gbé sínú ẹ̀ wọ́n ti ń rọ́ọ̀ṣì ẹ̀ lọ sọ́spítà ìgbà tóun máa dé òun náà ṣáà join ni wọn ìyàwó Mohbad àwọn méjì wà ó ní àwọn méjì wà ní àwọn aláwọ̀ mélòó ni wọ́n gbé lọ sí hospital wọ́n ní neighbor wọn yẹn àti nurse àti ìyàwó Mohbad àwọn àwájú ìyẹn tó drive wọ́n wá ní òun Darusha àti ó dárúkọ gáà yẹn lára àwọn tọ́jọ wà náà ni páwọn mẹ́ta làwọn wà lẹ́yìn àwọn dẹ̀ gbé sí ẹsẹ̀ ìgbà táwọn wá ń gbé lọ wọ́n wá ní bó ṣe gbé yẹn pé ṣó ti dákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àbí báwo ọ̀nà òṣì onígbà tó ń fọ ọkà yẹ pé wọ́n ṣe ń gas pé wọ́n ṣe mí pé wọ́n ìkú tán ó ní dámì sí pé ìgbà tẹ́gbẹ́ kúrò lé wọn ti kò ìkú ó ní ẹ bẹ́ẹ̀ ni pé kò sí kú. wọ́n wá lókè níbo ni wọ́n gbé lọ wọ́n náà gbé lọ wọ́n náà gbé lọ sí hospital àkọ́kọ́ nígbà tó ń débẹ̀ yẹn pé wọ́n wá ní à pé báwọn tẹ̀ kọ́kọ́ ń lọ wọ́n wá ní à pé kán máa gbé lọ síbòmí báwọn ṣáà tún gbé lọ sí second hospital ọwọ́ anaka hospital tí wọ́n gbé lọ second yẹn tí wọ́n gbà wọlé tán gbé pé ṣé wọ́n fún ní drip wọ́n fún láwọn kankan pé tó ṣojú ẹ̀ ó ní ìta làwọn dúró sí báwọn wọlé pé àwọn wọlé pé ta làwọn dúró sí pé so òun ò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ilé mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n wá ní Indomi tó jẹ tán tó sè tán jẹ yẹn pé ta ló sè ó náà lòún sè ẹ̀yin mélòó lẹ jẹ́ ó náà mẹ́ta làwọn jẹ́ òun Tiwa àti Mohbad àwa ní indomie yẹn pé kí ló ṣẹlẹ̀ ní sí indomie pé ṣé kò suspect pé bóyá bí pọ́n já nǹkan àbí nǹkan ó nínú rárá ọ̀nà ṣé kò suspect bíi pé eku jẹ indomie ó nínú rárá àwa níbo ló ti lọ ra indomie yẹn ó láwọn máa ń store ẹ̀ sílé ni pé òun ò lọ rà ní ibì kankan ìyẹn dúró bẹ́ẹ̀ náà wọ́n wá ní níbo ni Wùnmí wà nígbà tí nọ́ọ̀sì ń fún ọkọ ẹ̀ ní abẹ́rẹ́ ó náà so oúnjẹ ní kitchen báwọn jọ wá pé ó ń lọ ó ń bọ̀ báwọn jọ so so oúnjẹ ní kitchen wọ́n ní òkè so kitchen ni Wùnmí wà tó ti ń dáná ó ní bẹ́ẹ̀ ni pé so nọ́ọ̀sì yẹn ni ó wà pẹ̀lú ẹ̀ pé bọ̀ Wùnmí kàn ń lọ ó ń bọ̀ ni wọ́n wá ní òkè pé nǹkan táwọn tún fẹ́ẹ́ béèrè ní ọwọ́ ẹ̀ ni pé nígbà tí wọ́n gbé dé hospital kejì yẹn pé ṣé ibẹ̀ ni wọ́n ti sọ fún ọ pé ó ti kú ni ó nígbà táwọn ti gbé kúrò láwùkọ táwọn gbé lọ pé dráìvà yẹn ni à ṣé kò yẹ pé ẹni ti kú báyìí pé torí gbogbo ọwọ́ ẹ̀ sì tutù o pé àyà wọn tún wá ń já níbẹ̀ nígbà tó tún wá announce ẹ̀ ní hospital kejì yẹn pé à àyà àyàwó ẹ̀ ṣáà mad gbogbo àwọn gbogbo kinní ẹ̀ ó ṣákátá ó dàrú lórí àwọn pé wọ́n ṣáà ìgbà tán wá tó ti kú bóyá bàbá àti dàrúṣà ìyẹn ló ń pe bàbá <laughs> àwọn wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó pe bàbá nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ ó lóun ò pe bàbá wọ́n ní kí ni reason tí ò fi pe bàbá ó lóun ò òun ò pe bàbá wá ní kí ni relationship òun àti bàbá pé ṣé wọ́n rẹ́ wọ́n láwọn ò gree òun àti bàbá ò kì í sọ̀rọ̀ wọ́n wá ní dàrúṣà ni bàbá ń pè pé ìgbà tó gbé òkú délé tó tẹ́ òkú síbi tí wọ́n tẹ̀ sọ́n ní dàrúṣà wọ́n wá níta.